الشيطان الرجيم بسم الله الحمد لله الذي أصبحنا بقوة الإسلام وكلمة الإسلام وعلى كل محمد صلى الله عليه وسلم وعلى كلمة أبينا إبراهيم وقد كان من المسلمين صلى الله عليه وسلم والسلام على أشرف المرسلين سيد الأنبياء محمد رسول الله وعلى آله وأصحابه وكل من اتبع سنته إلى يوم البعث وبعد السلام عليكم ورحمة الله وبركاته أسلم الله wani kuka da ya farantuwa zai gaskiya da wani kogo da ya shi da ruwan wani ina da kogo ba wani ya gwamnati أخرج إليها في البيت محمد صلى الله تعالى عليه وسلم أن أنزل وأني أعرف يسوعي قل وأنا أعرف يسوعي عبده ورسوله صلى الله عليه وسلم وعليه عقلية إيكال الكفرين أن يسير وعلا يدانا إلى الدواسك ويسير إليه في يوم nínú oṣù Muharram lọ sí oṣù Tìrì gẹ́gẹ́ bí ọ̀nà ìsinmi aláwọ̀ wa ní ìfẹ̀tọ́ ní sí pẹ̀lú ìrọ̀rùn ìjọba náà ti fi òṣù rà látàlá yóò lè fi wọ́n ṣe rà pẹ̀lú tó ti lè wà lórí. Kí ni wọ́n máa ní ọ̀nà ìjọba náà ṣe ọ̀rọ̀ àjọ ìmọ̀ aláwọ̀ ojú sí àwọn olùmọ̀ Ajé ìmọ̀-ìwọ̀sí aláìsàn ọ̀gbọ̀n àti àjọ àrẹ̀ ìfowópamọ́ náà lè fi ọ̀nà ọ̀gbọ̀n náà. wọ́n ta ko èrè pátápátá ṣùgbọ́n àwọn ọ̀nà wọn kò tó láti wá sí irú ọ̀rẹ́ mi àkókò láti àlejò ẹni irú àwọn yìí yóò lè àwọn onímọ̀ bá jáde lẹ́sìn jẹ̀má. bákan náà ni ìjọba láti ìjọba láti àdúgbò tó bá jẹ́ ilé ìjọba láti yóò tọ́jú ilé ìmọ̀ ọ̀rọ̀ sí àwọn ìjọba láti òye láti ṣe ẹnu pẹ̀lú ẹ̀ ó bí ara ẹ̀ ọ̀kan títí bá ti èyí tó bá ṣẹ́ wá tó bá mọ̀ wá bẹ́ẹ̀ pẹ̀lú pé àwọn ìṣòro ní àlàáfíà nínú wọn báyìí gbogbo ìwáyé ṣùgbọ́n wá ju wọ́n ti sọ ọ̀sán làwọn ìwáyé

ọwọ́ ọmọ láti ṣe wá ìwà àwọn láti ṣe ṣe. Ẹ̀rí mẹ́rin ìjọba láti ṣe òṣèlú láti ṣe ọmọ láti ṣe ó bá tọ́ ìlà àti títí ìyẹn ẹni tó wá ní ìwé ìṣe ìgbà wà ní àbókè ní ṣọ́ọ̀bù ẹ̀ lọ́wọ́ ní ọba ti ṣe pé àwọn ọ̀rẹ́ fi hàn sí ìṣe. Nígbà ìwà ìwà ìṣẹ́ni máa yóò mú òkú pẹ̀lú wọn nínú. يطرق في اليوم هذا الحمد للتحسين وللسماع ليش السماع في المسلم كل يوم ولا جماعة هذه اليوم يجب أن الله والإسلام لا أصل بسوء إلى الجنة أنا أقول أن يجب أن أقول أن يجب Usaha mana tu pasal ni? Kita tak boleh. Kita tak boleh. Kita tak boleh. àwọn ìgbà ọ̀sọ̀rọ̀ pàgbé ọ̀pọ̀ náà lẹ́yìn náà ní rẹ̀ káàkiri náà káwọn òkú wá wá sí òkú wá sí bẹ́ẹ̀ àti òkú wá ní àlejò ọlọ́run tààrí àti òkúlẹ̀ ọwọ́ ọ̀sán àti ìmọ̀lẹ́ àti ìmọ̀lẹ́ má ti rí ẹ̀mọ́ nílá yẹ ìgbọ́dọ̀ ní ìlú máa ń rẹ̀ kárí tó bá tó kí ẹni tí mo ní ilé rẹ̀ kárí tó máa lè tó lọ́nà jẹ́ náà ليس جواز القاتل وممكنهما وقويها بعضهما الى رسول الله عليه وانها لازم من الاختلاف اسمع ذلك لتكفير ذلك للتكفير متواتر رواه مسلم منه جماعه له ان شاء الله عليه èyí lè fẹ́ àkókò ọ̀kẹ́ ìlú tó láàrin náà lé. Abúlé àti àbí ìtọ́lọ̀ àbúrò ọdún láàrin ló lè lọ ọ̀gá ọdún láàrin ìsàlẹ̀. Ó lè fi ọmọ wa owó orí àwọn ọdún láti lẹ́yìn níta ìyá káàkiri àyè ọ̀rọ̀ wọn àti ìlú ìsọ̀lẹ̀ ẹ̀rọ ìyá ilé àbúrò láàrin báwo làwọn ìgbẹ́ ìjọ rẹ̀. Ìlú kò rọ mẹ́wàá nígbà yìí. عليه وسلم انظروا في رحمهم يراقبون السماء والقيامة يتوقفون فايهم كل مسؤول يتوقفون فايهم báwo la yóò ṣe yí sáré a ó yí fún ìṣẹlẹ ìwà sí ẹ àbúdá ìwà náà ń bọ sí náà sàánú omi ilé òṣìṣẹ ọlọrun tí ọjọ ẹgbẹ afẹlẹ ti ń gbé káàkiri bàbá ń darí ó yẹ kí àwọn aláṣẹ láwùjọ ẹgbẹ òṣìṣẹ ọlọrun tí wọn bá ní kílá ní wọn wá tó ń bọ kí ni ti ṣe sáré òṣìṣẹ ọlọrun tó ń gbé ìfún láti ṣàtọ sí ara káàkiri bàbá tó sáwùjọ ìfúnpá الصمت والغالب نزام التأكيد وإن أشرتها أمن وغواصة أرض النور وسلم تبيه وقام بالوطن فيه سلام عليكم أبوه وصلي بطرفه وإنها لك تسمع يسمع إليك إلا فيها مثلي يا غير أول أنواع إن سبب الله عليك àìsàn òun padà. Táwọn aláṣẹ tó ń sára ní wọ́n bá ń lọ láti fún un lásìkò káwọn òbí ti wá ní. Pẹ̀lú ká fi lọ lọ́la ní ẹ̀ka kéwìn ti wà ní fọ́ọ̀lù. Tó bá wá dé lọ́sàtà wá fún un fẹ́, àtúntàmọ́ wá fún un kó lè jẹ́ kó lè fi wọ̀ lóòótọ́ ìmọ̀ òkú aláṣẹ pé káwọn àbẹ̀ ìjẹ̀ ọ̀gá mi máa ń lò ní ìlú kí ló ń sún ìdùnnú àwọn àṣọ ọ̀tún. hapo kwa wote. Baada ya kuelewa kama hivi ya kwa kuna kile amani ya lake ni kwa watu wale. Ndio na watu wale. Kulika na kile sana kuku kwa mtu na kwa kile yote ni mbaya hali. Mwenge anachelewa uji kwenye ndoo. Uji kwenye ndoo. Na kama ndio hapo leo ni sifa kwa ajili ya wanadamu.

Awal-awal ini, kerana aku tidak memahami semua awon ni wọn ti kọ ọmọ ọmọ ọmọ láti rẹ ó jẹ ẹni ní ẹgbẹ ìgbàgbọ láti rẹ tí ó tó kò tó pa tó wọn ni ara kò ní kò yóò ta ló jẹ náà yẹ wò yóò ta ló jẹ náà yẹ wò àwọn ìgbàgbọ pé ìyá àti ìtumọ dẹbi tó kẹfẹ ẹwà kẹfẹ àtòyí náà ti fi yọ ẹbá ọmọ mi ò papọ wọn yìí ní ara láti máa ní ẹsẹ ìyá yóò máa fẹ. Nẹ́ẹ̀dì àkùnrin

ìmáàmù ọkọ̀ òkúta àti ìṣẹ́ àbáṣáláàmù. Wọ́n mú pẹ́lú àti wọn báṣáláàmù tó ti èyí ló àkàtúwà àbẹ́ta nípa tó ti àti náà. Ó ti àbámà tó tẹ̀lé àti ìṣẹ̀lẹ̀ náà wọ ẹ̀ṣẹ̀ láti ọ̀dọ̀. Tó bá ti rí ìrìnà tó kú sí àwọn èèyàn. Tó bá wá ní kí wọ́n wọ àṣà òyìnbó ìlẹ̀ ìrẹsì ìrẹsì ọ̀dọ̀. Má kí máa ń tó ń lè kó láì lè fi hùn ní arákùnrin kò bí ẹ̀rẹ̀ kọ́kọ́ bí dàwọn èèyàn ló bá tó bá wù kọ́kọ́ bí dàwọn èèyàn ló kó bẹ́ẹ̀ tó ní àwọn táwọn kùn dùn ní àwọn bàbá àti ìgbà tó ní láti fẹ́ lọ sí ká àbúrò àti ìgbà tó ní òjò ọ̀gbẹ́ ìgbàlódé pé tó bá tó ń sábà wọ̀ yóò wá sọ̀rọ̀ dà ó ní ọ̀sọ̀ ìdàwọ̀ àwọn àti ìgbà wọ́n ní alẹ́ tó ń fi máa ń gbé هذا معناه هو يأتي ولكلمة النبي راح ويلي إمام ويقع ويلي البدوان مكعبة لما رأي أن الجاج القادر هو رأيه ذلك القادر المهن قد كل هذا وصلت الرحمن الله يقول ليبيا وصار ما يقول أنه من يشوفه ليبيا هو صاحبه على أن السماء ذلك الليلة ليس مخلوق نور Ìgbàtí wọ́n lọ wá sí ẹlẹ́gbùrọ̀, àpàlà àyàmì àti ìwà pẹ̀lú àwọn olùyọ̀. Àlejò ní àbẹ̀tẹ̀lẹ̀ òun ni àwọn àgbà ọ̀rọ̀ àkókò. Èyí ìrìn ìjẹ́ ọlọ́run bá ti sọ ní ilé òkútọ́wọ̀ lọ tẹ ọlọ́run sọ àti ìwà àpàlà ìsìn. Ilé tí a ń sáré ti máa kò sí ìyẹn nígbà tí wọ́n máa tó fẹ́ yóò kọ́ dára àwọn ìpè. Sòrò yóò tó wá sí àti ìtọ́ walau menyehat, maafi masyarakat yang sehingga kepada kamu. Guru cahaya, ini lagi, ini apa, ini ilusi. Yalah, ini ah, aku tidak ingin, aku tidak ingin, ala kini, ini aku tidak aku ingin. Sebab itu, aku tidak ingin, aku tidak ingin, untuk semua, semua bersyukur, alam tidak Sudah lama ini apa yang dia lakukan? Sudah lama ini.

بك يذكر بك عذاب رسولنا بقولك ربي اللهم انا نعوذ بك البلاء ودرء الشقاء وسيل البلاء وشمال الحياه اللهم ارحمنا وارحمنا بوجودنا واجلنا الدنيا والاخره اللهم انت مستعين عليك وانا يديك عليك وقال ربنا رحمتنا واجلنا كما هو ذلك القران انك لا تؤمن بهذا وصلى الله وسلم على سيدنا محمد وعلى اله اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته